ògbóǹtarìgì ọdún àṣà ìgbafẹ́ ní ìpínlẹ̀ Ògùn ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n irú ẹ̀ tún ti gbòde o tọ̀tẹ̀ yìí yàtọ̀ ọdún orúnà ti 2018 ló gbòde pẹ̀lú àkọ́rí ẹ̀ tí a pè ní ọdún ìṣọ̀kan à ń fi àsìkò yìí pe tonílé tàlejò láti wá bá wa ṣàjọyọ̀ ọdún àṣà àti ìṣe ti gbogbo ọmọ àti olùgbé ìlú Ìlaró ní ilẹ̀ Yewa tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù kọkànlá títí di ọjọ́ àìkú ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí lábẹ́ alága pàtàkì olóyè Edwin Victor Devakuma atúnlùṣe ti ìlú Ìlaró Yewa àlejò pàtàkì ọjọ́ náà ni ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn olùgbàlejò àgbà ọjọ́ náà ni olú ti Ìlaró gbogbo ọba ilẹ̀ Yewa lápapọ̀ àláyélúwà ọba kẹ́hìndé gbadéwọlé olúgbénlé ojúlówó ọdún àṣà àti ìdàpọ̀ ọmọ bíbí ìlú ìlaró nílé àti lẹ́yìn odi rèé òrónà àgbèwà o.